إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ويشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أذكر الله أترى الكاتب وقال محمد tí ó tẹ̀lé tí ó di àtàwọn ará rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ gbogbo tí ó tẹ̀wá tí ó mẹ́tìlá tí ó jọ gbé ìtọ́jú àgbà nínú wọn. lẹ́bi tẹ̀síwájú kan bá lọ lórí ayé àtẹ̀rí inú sọ́rọ́ tó fà á tó lọ́wọ́ àlejòlá sọ pé máa ń hàn ní ìyàwó mi ó ní àṣẹ yóò wúdọ̀ mi àti àmà yóò máa ṣe ìgbésí tó pé kò tí ó di lọ́wọ́ kò tí ó ọlọ́ọ̀bá nìkan ni mùtọ̀sọ́rọ̀ ẹ̀jẹ̀ ọmọ ṣe tó gbẹ̀ngàn kìyàmù òun náà ni ọba òdodo ní ọjọ́ ẹ̀ka yìí tí ó fojú ẹ̀sìn kálukú ìgbẹ́ ọlọ́ọ̀bá nìkan ọlọ́ọ̀bá alágbára ni. àwa fẹ́nu ba ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn ń pa àjíǹde ńgbà tọ́lọ́mbà ti ìdìde tán àní ìgbésẹ̀ ìgbésẹ̀ tí ó sọ tẹ̀lé ra wọn ọjọ́ mọ́kàndínlógún tó lori ti wà lórí ẹlẹ́ẹ̀kẹrìnlá kò náà ní ìṣiròṣẹ́ láti láti bá ikú ọlọ́ọ̀bà àlèkè ọlá yóò fún kálukú tákàdá rẹ̀ níjọba ìdàlùkì yáwọn yóò sì fi hàn wípé ẹ̀sẹ̀ yìí ò sí àbò òṣè kálukú náà gbà fún òṣè ní ìṣe ọ̀wà tó nínú káyọ̀ lọ́sọ̀tọ̀ ọlọ́run tó dábẹ̀ dábò yóò sọ wípé ìwọ mú mi ní gúlẹ́gúlẹ́ lọ lọ yìí ọmọ tẹ̀tẹ̀ báyìí ọmọ tẹ̀tẹ̀ yóò ọ̀tẹ̀ yìí ó ní bẹ́ẹ̀ ni wọ́n náà bẹ́ẹ̀ ni wọ́n náà bẹ́ẹ̀ ni wọ́n náà ọlọ́ọ̀bà àlèkẹ́ ọlọ́wà sọ wípé mo ṣe bọ̀ láti lílé ayé tí ń dé èèyàn mọ̀ ó ti bọ̀ láti lónìí náà ìjọba ìjọba ọlọ́dà kò bọ̀ wá náà láti rí òkú. lẹ́yìn ìgbà náà la wá ṣe àyẹ̀wò àwọn ẹni àkọ́kọ́ tí ọlọ́ọ̀bà àlèkẹ́ ọlá tí ó kọ́kọ́ ṣe ìṣirò iṣẹ́ fún jẹ́ òjò ìyáàmù tó a sọ pé nínú wọn ni èèyàn tó ṣe yí pé ojú ọ̀nà àtọ́lọ́run ló kú sí tòótọ́ ìjàmbá tó ní ọ̀nà tọ́lọ́ ṣùgbọ́n eh, kìí ṣe torí ọlọ́run ló fi ń jagun torí iṣẹ́ àríwí torí fún olè yìí torí wọ́n fi lè pàkínní ọlọ́ọ̀bá ìlẹ̀kẹ́ lọ́wọ́ àti ilé ìlọ́wọ́ rẹ̀ nígbà ìgbà pé kí ló fi ìdákin rẹ̀ ṣe nílé ayé yóò lọ fi dáhùn péjọ ọ̀dọ̀ tọ́lọ̀ ní jíjẹ́ àtòpọ̀ ń bẹ̀. àwọn òṣàdá ti fẹ́ gbé pé torí ìṣòwò ọlọ́ọ̀ni ìgbà yóò lọ pa àwọn ààrẹ jẹ ní torí nǹkan báyìí ló fi ṣe ọlọ́ọ̀bá ìlẹ̀kẹ́ lọ́wọ́ pa láti ra àwọn ẹlẹ́ka ẹgbẹ́ kan máa wọ tí ọ̀pọ̀ torí tọ́lọ́ torí ilé ayé torí kó lè rí kò mú láàrin àwùjọ torí kó lè jẹ̀mọ́ mú olóògbé ẹni ló fi lọ kọ́ mọ̀ tiẹ̀ torí kó lè máa pawó láti bẹ̀ lè lọ kọ́ mọ̀ rẹ̀ sòdìgbò ẹni bẹ́ẹ̀ wọ́n fà lọ́nu náà ní dèbìlẹ̀ ìyàwó tó láti rí òkú bẹ́ẹ̀ náà lẹ́ ti náwó tó ń ṣàfihàn kó nínú lójú ọ̀nà tọ́lọ̀ kí èdè kó ti ju ọ̀nà tọ́lọ̀ nínú torí iṣẹ́ ayé ló fi ẹni bẹ́ẹ̀ náà wọ́n tó fà lọ́nu náà dèbìlẹ̀ ìyàwó. bẹ́ẹ̀ náà ni a ti àyẹ̀wò àdíjà Abu Huraira nínú sọ́lẹ̀ Muslim tọ́lọ́ba àdìgbọ́lá yóò mọ̀ sọ fún ẹrú sí rẹ̀ pé kí ló dé tó ń sáìsàn tó wà bẹ́ẹ̀ wò àìwọ́ ọlọ́run ti àtàìsàn lọ́tọ́ ẹ̀fọ́ lọ́tọ́ gbogbo ẹ̀dá ó lè yóò ti bẹ̀ wò ìyàtọ̀ wa pé ẹrú mi kan bẹ lórí ilẹ̀ tó sáìsàn tó sì gbọ́ kò sí ọbẹ̀ wò ó ní òótọ́ bá lọ́ọ́ ìtumọ̀ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú tí ó ṣe kí òfin wa ó lóorin ìjọba àtìyámọ̀ tọ́lọ́ba ìfẹ́ láti oṣù bẹ́ẹ̀ gbogbo ìjẹ́kùkù ṣe fún wa tó láti lò ó sí lẹ́yìn ìgbà náà láti ẹyẹwò àwọn sùúrù àwọn ẹlẹ́rìí lórí ìṣirò sẹ́yẹ a ní ọlọ́ọ̀ba àlejò ọlá ní ọ̀gá àgbà ẹlẹ́rìí lórí gbogbo nǹkan pátápátá tó mú ma gbogbo ẹ̀ nípa ọ̀tẹ̀ ní ẹ̀ lẹ́yìn ìgbà yẹn látún wá sọ̀rọ̀ lórí látún wá sọ pé àlejò látún wá mú ẹlẹ́rìí oríṣi kalẹ̀ lórí ọmọ ànábì Ádámù àkọ́kọ́ ni wọn náà làwọn màláíkà ẹ̀kejì náà ni àwọn ànábì Ọlọ́run ẹ̀kẹta náà ni ànábì ọmọ kámẹ́sọ̀ sọ́lá àtàwọn ọjọ́ rẹ̀ lórí àwọn ọjọ́ tó ti lọ ọmọ kàpọ̀ wọn tí wọn tẹ̀ lánàbì Ọlọ́run ẹ̀kẹ́ ni wọn náà ni ìwé tẹ́tà ọmọ màláíkà kọ́ kalẹ̀ agbàjáde kọ́ ọkọ̀ gbẹ̀jáde ẹ̀ka náà ni oríkì ara wa sáà lóyún àwọn kan mọ̀ sọ̀rọ̀ ní wọn tí wọ́n tako yẹn àti bí náà ló lù sí ó náà ló mú lọ ó ọ náà nílẹ̀ tá à ń tẹ̀ yìí ó náà sẹ̀ níjọ́ ìlẹ̀ ìyá mọ̀. ìkejì sọ parí ẹ̀ ó náà ní gbogbo àwọn náà wà tako àwọn sìn kì í ọmọ pàjọ sí yín o tàbíwájú lórí ìṣúrátù zalzala. bí láti wá bẹ̀rẹ̀ lónìí fa adilullahi ta'ala fílíkì sọ́ọ̀tù bẹ́ẹ̀ náà kálí tí ọlọ́run bá lè fi ọlá nígbà tí wọn náà bá ti rí sòrò rẹ tẹ́tọ́ ṣe wọn náà ti rí tó ń déédéé lọ́lọ́run yóò sì ṣe déédéé nípa ẹ̀sán ọ̀sán fẹ́ẹ́ ń pọ̀ jù níjọba ìyá wọn ọlọ́ọ̀bà àlejò ọlọ́ọ̀sọ̀kan tó tó gá fèrè àyà sọ̀rọ̀ sí i pé àlìyàwó màtú jíza kúlù náà fi mọ kásábátìlá bólúmọ̀lìyàwó iná lọ́ àbẹ̀rẹ̀ ìlú lè fi sáábẹ́ ọjọ́ tòní náà níjọ́ àjíǹde jíza kúlù náà fi ń bí mọ kásábátì wọ́n san gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sàn gbogbo ń tọ́ bá ti pátápátá lá bólúmọ̀lìyàwó la ànáfíà kò sí sí àbòsí kankan bó ti rẹ̀ ọmọ lọ́jọ́ tó ní. iná lọ́lá àtẹ̀rí ìlú lè ké sáábẹ̀ dádájọ́ lọ́ba àlejọ́lá ọba tó yára ní ìṣirò sẹ́ni. ọlọ́run ló bá sọ̀rọ̀ ní oṣooṣù Yunus àyà fifty four ìpè wàláwó ánàlíkú lè nà sí ń dọ́là mọ́tìmọ́ àfẹ́lá àrùdìjẹ̀mí àrùn. ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ولو بقتوا ولو أن لكل نفس ظلمت ما في الأرض tọ́wá ti fi gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ó ní ààyè tó lábòsí kan tó ṣe ó ṣe é sọ́lọ̀ nípa tó gbé pé ìwọ ọ̀tọ̀ ó ṣe tọ́ máa níbi ádámù ní nípa akúkọ́ rẹ̀ jẹ́ tó bá ti pé gbogbo tí ń bẹ́ńlẹ̀ lórí ilẹ̀ lẹ́ranko nírúgbìn lómi nílé lóríṣiríṣi tó bá ti pé ọjẹ́ nínú fún oníjọba ìdí àmọ̀ ní lápùtàdá ti bìjì ìbá fi fẹ́ díndín nítorí ìyá ọlọ́run pé wọ́n ọlọ́run tó bá fi ìyà jẹun já gbọ́gbọ́n tó gba ọ̀hún rẹ̀ lọ kò sì ní táyè fún rẹ̀ wàá sábùrù nàdá mọ́ta àbámà wọ́n wà àfipamọ́ níjọba àlùfíàmà lámà ara àwùlẹ̀ àgà nígbà tí ẹ bá fojú gán níyà wọ́n kò sí àgbà yìí náà wọ́n ń bẹ lọ́sọ̀sì ọlọ́wọ́ dájọ́ láàrin wọn pẹ̀lú déédéé wọ́n ń là áyò tó fún òní ọlọ́run bá nígbẹ́ ọlọ́pù ní sàbòsí ẹni kankan nù wọn bó rẹ̀ wọn nípa tó ọ̀sábòsí ó ní òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ náà àríwọ̀ sọ́lá sọ pé làtó àdúnnà ìṣòkó ìlà àhìlíhà yawm al-qiyamah hatta yuqada lish-shati al-jalha min ash-shati al-qarma. ẹ̀tọ́ ọmọ ọlọ́kọ́dọ̀ àwọn tí wọ́n ní ìjọba ìyá àmọ̀ tó lọ́wọ́ ọmọ ọmọ ọgbà ẹ̀kọ́ fún kálukú tí ó fi wípé ẹran tí ò níwò lórí tí n tó níwò kàn ọlọ́run ó ṣe ìwókùnrin náà tó kò náà kàtì ẹ̀padà láì pè àwọn ibi dúpé dé ọlọ́run torí ẹ̀ láti ẹ pé bàtà bá fi wà láyé yìí ká lo àǹfààní rẹ ẹ̀ta bá rẹ jẹ ká bẹ́ẹ̀ àdúrà ẹ̀jẹ̀ ká dá padà fún ọkọ àtìyàwó kò sí kọ́mọ̀ ọmọ sí ìrẹ́jẹ láàrin méjèèjì kò sí sọ́kọ́tà ẹgbẹ́ dájú kò sẹ́ tó ṣe pàfẹ́tì ìrírí ẹ máa lásìkò ọkàn tẹ́sí ẹgbẹ́ èmi náà máa fún ọ̀sẹ̀ ní èmi náà máa fún ọ̀rẹ́ ń jẹ ẹ̀ka àmójúkò fún mi èmi náà sàmójúkò fún mi ká lè jọ wà ní àjẹ́ náà. ntẹ́yìn ó fi máa lọ gbèsè ayé nìyẹn tá a mọ̀ tó mú mi ní òdodo nìyẹn. lẹ́yìn eléyìí náà wàá ra ọ lọ síbi nǹkan àròlé sísá àwọn èèyàn kan tó yẹ pé wọ́n ń takò ìṣirò sẹ́ àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kan bọ́ wọn ọgbọjọ àjíǹde gbọ́ wọn ọgbà kankan gbọ́ àwọn mí bẹsẹ wọn gbọ́ lọhùn gbọ́ wọn gbà pé ọjọ́ àjíǹde bẹ àwọn kan bẹsẹ gbọ́ lọhùn gbọ́ tí wọn gbà pé ọjọ́ àjíǹde bẹ ṣùgbọ́n wọn ọgbà ìṣirò gbọ́ pẹkìrò sẹfẹ níjọba náà ti yá mà kò sí èméjì ń bá ìṣirò sẹ́yìn nínú tá a ti wa ni ó ti rí ilẹ̀ pẹ̀lú kí ọlọ́ọ̀ àti súnà ní sọ̀tọ́ làǹtà ìjọba síwájú àwọn afá mùsùlùmí àpò afá àwọn afá làtọ̀ àwọn afá àti Islam àwọn afá àti Islam náà làwọn ẹgbẹ́ wọn ìdí wọn ń yé wọn wọn ti ń lò afá Islam yẹn ẹ gẹ́gẹ́ afá wa kan tó lè sọ nínú tàbí ìwé tọ́lọ̀ ń bá ro dáadáa ro mọ̀ yóò di onímọ̀ Islam yóò di olè lò mọ̀tọ́ wa ló bá jẹ́ pé gírímọ̀ ń ká ìlọ́fẹ́ pé èèyàn wọn bá ti yóò di onímọ̀ Islam kọ́ ayé yóò lè lò. gírímọ́ńkà <laughs> ìjọra ẹni lójú ni wọ́n máa bá ti ní gbèsè ayé ìwé ẹ̀ àbíyàn jíjà ni wọ́n máa jayọ lọ yọ máa fáyà yọ máa fáyà lọ́sùn tí ó ti di ilé ha gírímọ́ńkà ìgbà tẹ́ kí wọ́n tó ní ẹ̀dọ̀ lò ó ọ̀rọ̀ láti lò bẹ́ẹ̀ àbá wà sí lórí gbélé ni lórí púpọ̀ ni gbélé ń takò ẹ̀ náà lè wá fi face mask lẹ́yìn àjọlé àwọn kàdùkú wá sí òun ti àwọn ọmọ bí ọ̀rọ̀ ń bọ̀ níbi tá a fẹ́ lọ́dọ̀ obìnrin náà nìyẹn torí pé tẹ́tẹ́ẹ̀tì àti tìbàjẹ́ pẹ̀lú omi ìzì nígbà bá ti dúdúlẹ̀ èyí ò dúdúlẹ̀ ní ọlọ́ni kọ́ sàmìyàn èyí tó lójẹ ìgbẹ́ bá gbẹ́ bí àtìdáyà ìbá tó ni kátó wá tó wá sí bí ọ̀fẹ́ tí sọ ìrìntì náà ó ẹ̀rọ náà ló nígbà àwọn ẹ̀rí mi náà tó wà nù kúrò àná tí lórí ẹ̀ lọ́ba àtàkùn yìí pé arákùnrin ní Islam ẹ̀ yàtàwọn lárọ́wá ní kíní máa ń tẹ̀ ká sọ ẹ̀ ẹ̀ bàtí onímọ̀ tọ́jú onímọ̀ àti Islam ọlọ́run ṣe ìmọ̀ ní ìrọ̀rùn lílo rẹ̀ ọlọ́run ṣe ń rọrùn kò jí lọ́gbọ́n mọ̀ nímọ̀ ṣe tọ́ nǹkan ìmọ̀ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ojú tàbá mi lọ ṣùgbọ́n nílò rẹ̀ lójú wàhálà àwọn afá mùsùlùmí ẹni wọ́n kò lórí ìwé ìṣirò sẹ́ńbọ̀ yóò sí èmi ti bẹ̀ torí ńlọ́bàjọ́ ọlọ́mọ àti náà ń sọ̀tọ́lá torí ẹ̀rí ẹ̀ sọ pé ẹ̀yìn yóò sọ bá ta kò àbóńtú sí nǹkan mìíràn ntí ń sẹ́wọ́n ṣe a sọ́lọ̀ afa tukumi inú na bíbá àdìrí kìtà bò tẹ́sùrù rẹ̀ lọ́wọ́ àná. kí wàá máa gba apákan kíra ọlọ́run lọ ẹ̀ tàpá apákan ni. ẹ̀ ń bá ti rú ẹ̀ ìyá ọlọ́run yójú sí ní bọ́wọ́ rẹ̀ bí ṣe kèfé sọ́lọ̀ ọba àdìrí ni. bẹ́ẹ̀ náà ni ìwà mùnáfíkì ni ọba ti lẹ́yìn eléyìí pẹ̀lú eléyìí láti parí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlá nípa ìfá ìṣirò sẹ́ẹ̀tì ọ̀tẹ̀lẹ̀ lálẹ́ ìdí àmọ́ ìtẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún òun náà ní alimizan òṣùwọ̀n déédéé tọ́nà ọba àlejò alálòmọ́ ògbè kalẹ̀ lórí àlejò àmọ́ nílé ayé ń bí àwọn náà máa ti ń jẹ́ òṣùwọ̀n wéèkì ni tí a máa fi wọn nǹkan fún wa nínú káfẹ́rì èso ó gbé òsùn sílẹ̀ tí ó ní lábẹ́bẹ́ méjì báyìí tí ó sì ní ibi tí ó gbèdú àwáyé rẹ̀ tí ó gbèdú láàrin wọ́n pè níbi ìfáàmì lédè ní èdè lábọ́ ó pè láwọn tí ó ní lábẹ́bẹ́ méjì tí ó sì láwọn. nígbà bá ti gbé wéèjì ní ọ̀fẹ́ rà báyà bá kéèjì ni wọ́n gbé lórí ibì wọ́n sì gbé èso rẹ̀ wọ́n mọ̀ ọ̀sẹ̀ tí five pages yẹn bá gbé bẹ̀tọ̀ iphone lọ́dọ̀ ọ̀lẹ̀ ju èso lọ àjẹpẹ́ ní ẹgbẹ́ tàbí ọtí pé ó tún máa fi fún títí tí tí wéètì wọn fi rí ìsòkè lójú wa balance tó bá ti balance ẹ o ti ṣe déédéé five pages ní òtí ọ̀bá sáwọn sì ń bẹ́ o òtí tí wọ́n ṣe nàìjíríà o wọ́n lè ti lọ tẹ̀ níbi irin ní ọ̀nà kan tó yẹ pé o sí tọ́ ọgbọ́n tó bẹ́ẹ̀ tó lè rí five pages rẹ̀ pé kọ́ ọ

tọ́wá ti lè jẹ́ pé tó ń fún lọ́ọ́ lọ́ọ́lẹ̀ ju yín lọ ajẹ́ pé ó ti fi èlé kùn ún nígbà tó pè é lébi yín ó ti òjì ọdún fọkàn balẹ̀ pé ó ti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó ti fún lé tọ́ni tọ́ni tọ́ni tọ́ni tọ́ni tọ́ni tọ́ni ẹni oyin kọ̀ọ̀kẹ́ kó gbé pé yan ẹni ìsàlẹ̀ pé ó bẹ̀ tán á ó tán á lé so tilé ayé nu táwa náà ti mọ̀ níta tẹ́mọ̀ lára ẹ̀bí pé bí nǹkan ṣe wúwo sí bó ṣe lóòrìn lọ́dọ̀ Yorùbá bó ṣe lóòrìn ìní ọ̀sọ̀ fún wa ṣùgbọ́n nínú àkídà Islam ní ìtọ́ka kọ̀ọ̀rọ̀ àti kàrí òṣùn àníkíní yìí jẹ́ kíkú òṣùn àbẹ́rẹ́ jẹ́ pé òṣùn apapa ni tí ò rújú òṣùn òdodo òun náà ní kàpátán onílábẹ́bẹ́ méjì bẹ́ẹ̀ náà sì ni òun náà ní nìta ọláwọn ẹyọ kan ìyẹn bí èsì òkú láàrin rẹ̀ tí wọ́n fi gbé méjèèjì lọ. ṣùgbọ́n pátá bó ṣe rí ọlọ́ọ̀nì ọlọ́mọ lórí sì wà nínú ọ̀pọ̀ ṣùgbọ́n wọn pátá lè gbọ́ yé ọlọ́ọ̀nì fàbílẹ̀ lọ. tẹ̀ gbálẹ̀ náà wà sí ìdílé àti ìlú àtìgbọ́n náà ń ṣàlàyé ẹ̀fún àbóṣe ìtòṣe ìtòṣe ìnáfọ̀dẹ́ ló sì ìdílé ló sì kò mọ́ lọ sọ pé bó ṣe rí bó ṣe rí àtìyá rẹ̀ bó ṣe rí bó ṣe bó ṣe rí. wọ́n wà á mọ wọn òsùn ọ̀yẹ́ wọ́n mọ̀ fún wọn sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn. kódà bọ́bá mọ bí ọmọ náà dún yóò ní làpàdé olóòsùn ọ̀hún tọ́ba jẹ́ dáadáa àwùjá burú. Ìlọ́sọ̀ pé fàmọ́ yí ámẹ́lì mi sọ́ọ́lá dárò sí ni xeyọ̀rọ̀ ń yára. ومن يعمل مثقال ذرة شرا يره ẹ bá ti fẹ́ tọmọ bí ọmọ náà kún táwọn bàbá ọmọ sọ̀rọ̀ ọmọ náà kún gbogbo nígbà bá kọ́lé lẹ́tọ̀ọ́ mọ̀ pé yóò wá dúdú ẹ̀dá àgbọ̀nta ọmọ náà kún mọ̀ bẹ́ẹ̀ mi. àwọn onímọ̀ ọ̀dọ́ fi ń sọ pé dára yẹ ipe ńgbà tó bá wọn fèrèsé níta ńgbà tí òun bá mú àwọn pátíkù stọ̀ mọ́ rí pé ní wọ́n ní wọ́n ní wọ́n ní báyìí wọ́n lè tó kéré jù bẹ́ẹ̀ ní jẹ́ dára. ọlọ́ni tó fi lè kéré tó tó bá jẹ́ dáadáa ó rí tó bá jẹ́ fábúrú ní ó rí. ìyá ọjà tó ṣubú lábẹ́ ẹ̀rí ọlọ́mú ọ̀yọ́ àti ní ojókòó lé ẹ̀kọ́ jókòó ìyá wọn ò gbọ́. ọlọ́mú tó wúlò wọ́n bá mú sákàdá rẹ̀ ní omi àti ìyá wọn. torí pé ẹni tí ọ̀dà àgbàlagbà ni a máa dúró ìtọ́ba àti asọ̀rọ̀ ọ̀tọ́ torí ẹ̀rọ jẹ́ gbogbo sọ̀rọ̀ mọ́tò ní kọ́rọ̀ ń bọ̀ ọ̀sọ̀ sọ̀rọ̀ kí lọ̀rọ̀ ló bì kí ni ó kí ni ó bá yìí sọ nǹkan mi ọgbọ́dọ̀ tó jáde lọ́dà mi rẹ̀ ó sì pẹ̀lú ẹ̀ mọ́. ẹ̀rọ sọ wàlí ní àlùbọ́ yìí wà láhà sí na tó dị pé wọ́n máa ń gbèbí ní ni ìgbà tí ó kéjú ẹnu yẹn lọ sí àwọn arúgbọ́dù ti bọ ẹnu tó tún arógbó mi bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ mọ̀ ọlọ́run yóò fún wàlẹ̀ náà ní nẹ́ẹ̀sì àwọn tó máa mójú kó fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run àlejò ọlá wọ́lọ́ ọ̀rùn yóò fẹ́ mi ni ọlọ́wọ́ bá fẹ́rẹ̀ ń bá ti dáadáa ní dáadáa ló ń ṣe pẹ̀lú bó ṣe ń tóbi inú mi àwọn ọ̀rọ̀ tó ń mí ìtọ́nà tó bá jáde nǹkan yan dáadáa ló ń ṣe o dáadáa ló ń ṣe o. nígbà tí ẹni kéèyàn wá gbogbo tó wá dúdú ìdí ẹnu tó lòun ẹjọ ẹjọ ẹjọ mú tútù ọfẹ ẹjọ mọmọ torí òbí bí sì kú òbí nǹkan tó jẹ́ haramu. àwọn ẹ̀rí ti fi hàn ní tíra ọlọ́ àti túnà nínú ọ̀sọ́lọ́lá àyọ̀sá lórí pé mìíràn ń bẹ kìí ṣe pé ọlọ́ọ̀bá àlejò ọlá ń pàtàmù lásán ọlọ́ọ̀ pàtàmù pẹ̀lú mìíràn pẹ̀lú òṣùwọ̀n tó lọ́ọ̀ gbé kalẹ̀ kìí ṣe pé ń dá ń wá wà ń dàdà pé kò sí mẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni alùsùnà wà jẹ̀máà ẹni wọ́n kò lórí ẹ̀ lórí pé mìíràn òṣùwọ̀n ń bẹ tọ́lọ̀ oúnjẹ kalẹ̀ tí ó sì wọ́n tẹ́ báyìí kálù náà kò lórí nínú ẹ̀rí lórí olé náà ni tọ́lọ̀ ọba sọ nínú suratul A'raf àyà kẹfà sí ìkẹwàá tọ́lọ̀ ọba lẹ́sọ wípé falanasi alánàlẹ́rìí na orísìlà ilayhim ولنجعلن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون الله أكبر ألني فلا نسألن الذين أرسل إليهم àwọn ọlọ́run ábèèrè lọ́wọ́ àwọn tàà fìtẹ́ ránṣẹ́ sí àwọn tàà ránṣẹ́ ábèèrè lọ́wọ́ wọn ní láwọn ànábí ọlọ́run tó àfáà tó ní mímọ̀ tó ní ogún táwọn ànábì ọlọ́run fi kalẹ̀ ogún àwọn ànábì ọlọ́run náà ní ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ti mọ̀ bí ṣe ń pín ẹni tọ́lọ̀ ń pín fún sẹ́yìn náà jí tẹ́tẹ́ sọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀làlẹ́sí alánàlẹ́dì iná orísìlà ilẹ̀ ìhìn àwọn tàà fi tẹ́ ránṣẹ́ sí àábèrè lọ́wọ́ ọmọ tí ń jíṣẹ́ wọ́lá wàlànà sí alánàlẹ̀ nínà orísìlá ilẹ̀ ihe àwọn tàà fi ìfẹ́ ránṣẹ́ sí iná làwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn á béèrè lọ́wọ́ wọn wàlànà sí alánàlẹ̀ mọ́rùsẹ̀lẹ̀ àwọn òjíṣẹ́ sáárá á béèrè lọ́wọ́ àwọn náà wàlànà kó

òfin ọtí òdodo ní bàmá ń dákú láti mọ̀ wá sí inú àwọn tó wáyé pé tó gbé sí orí òsàn ǹdí èèyàn gbé sínú òsàn ń jẹ́bù òdùn nù jábọ̀ ẹ̀ ní mọ̀ wá sí àwọn tó yẹ pé iṣẹ́ rẹ̀ tó gbé sórí òsàn tẹ́ ń gbé sí pé olóṣè báyìí olóṣè báyìí olóṣè báyìí wọ́n bá lórí ètò bàmá ń takò láti mọ̀ wá sí inú ẹni tí àwọn nǹkan tí òun mú ẹ̀ torí ó súnra rẹ̀ tọ́bá lóòrìn tó di kó ń ló wúwo tọ́ lọ́ọ̀lẹ̀ tẹ́gbẹ́ kejì fún òkè fáwọlá ìgbà mọ̀lẹ́mọ̀kúlé fún àwọn yẹn ní oúnjẹ ìwájú ọlọ́run tí ń jẹ́fà láàfin yẹn àlùfọ́wù nínú mọ̀kúlé oúnjẹ kọjá pé tí yẹn ti sapá ṣẹṣẹ tí tó ń ṣe wà láti kọ́wọ́ rẹ̀ wá tẹ̀ ní jẹ́fà láàfin ní jẹ́ kó dérè àwọn yẹn ni wọ́n jèrè wájú ọlọ́run wàhálà tí wọ́n ń ṣe kọjá sí asán wàhálà láti ń ṣe ilé ayé kọjá sásán mọ́nà alọ́dá tó ti wà láwọ̀ ọjà sásán ọ̀ wọn àmọ́ ní afátímọ̀ wá sí inú àwọn tó sún ọtí wọn bá fúyẹ́ ló fúyẹ́ lẹ̀mí láwọn ẹ̀sẹ̀ wúwo gbogbo ẹ̀ lóòkè sáà fàwùlá ìkàlẹ̀ sí iná kàtìrú àwọn tó sáhùn àwọn ti tẹ́ rí wọn tó bá fúyẹ́ lórí òsùn àwọn yẹn ni kásìlú àwọn búsa fún àwọn ní àti ṣòfò wọ́n ti ṣòfò sọ́ọ̀tì kọlọ̀kan sọ apò mẹ́ ó ṣe wàhálà ọrajà ọtajà àtòjú owó àti èrèkòjú ẹ̀rí gangan fáwùlá ìkàlẹ̀bí iná kásìlú àwọn búsa fún ìmọ̀ káànú bí áyà àtìnáà yẹ̀rùlẹ́mùún àwọn yẹn ni wọ́n ti ṣòfò ìṣòfò wọn nítorí wípé wọ́n ti àbòsí sí ọ̀rọ̀ àwọ̀ ọlọ́run ní ọ̀gbà gbọ́ lórí pé ìsì ẹ lórí pé òsùn yìí náà tún bẹ ọlọ́run tó bá sọ̀rọ̀ náà inú súrátù al àyà 47 ọlọ́run bá àlejò ọlọ́run fún wọn bẹ̀rẹ̀ pé wọn dọ́rù lè mọ wá sí náà lè pé sọ̀dì yẹ ó mèlè pèyà mọ́tì láàtú fúlámù ọ̀sùn ṣe à wọn dọ́rù lè mọ wá sí náà lè pé sọ̀dì yẹ ó mèlè pèyà mọ́tì فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل àtẹ́yìnà bí ha wákàfà ábìnà àtìbí ọlọ́jú ọ̀tọ́jọ́ òsùn déédé tí èsì tàbòsí kìí serú ìfẹ́ fi tàbòsí síra nílé ayé òsùn déédé ni a gbé kalẹ̀ jọ bí alìkìyàmà sọlá àtúgbélámù ọ̀sùn ṣe à èso tí a di di ewéko máa ń wù látara ẹ̀ àtàyè náà bí ha àwọn ọlọ́run á mú wájú ọgbẹ́ ní alìfìyàmà wàkàfà ábì náà hà síbi ó ti tó pé àwọn ọlọ́run ló ní sí òǹjọ́ náà tó ń déédéé ni wá á sì déédéé kálukú. tí túmọ̀ sí pé òṣùwọ̀n yìí ọ̀ ń bẹ ọlọ́run tó wá sọ pé mọ̀wàzínà kìspa àlùmọ̀wàzínà kọ̀sùn òṣùwọ̀n àti déédéé tí ò lábòsínú rárá ọlọ́run tó bá sọ̀rọ̀ ń parí tó wá tó káàb àyà one hundred and three dé one hundred and six ọlọ́run ní kúlẹ̀ alínú náà bí okòǹbẹ̀lẹ̀ àṣàrì iná àmàlà alẹ́bìínà dọ́là sáàyù òǹfẹ̀lẹ̀ àyà àti dúníyà wà hùm yá sàbùnà annahum yóò sínú náà súnìá أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا نسوة الكهف آية 103 ورب 6 ọlọ́run ní kúlí rí àdájú sọ fún wọn halilu náà bí okùn ṣe ká sọ fún yín pa àwọn tó ṣe pé àwọn ní wọ́n ṣòfò jù nínú gbogbo ẹni tí ń ṣòwò sọ́ọ̀tì àwọn ní ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ́ọ̀tì alladhina dalla sa'yuhum fil hayati dunya àwọn tó gbé kìrà ti táwọn ó ti rárí ilé annahum yuhsinuna sun'a wọ́n rò pé sẹ́rí àwọn ń ṣe àlọ́dàgbọ̀n sí abẹ́ gbogbo àti májè káyà ẹ̀rù ọlọ́mọ bá mi sì ń ah ọlọ́mọ ṣàánú wa o báwo yẹn ti ń ṣe wàhálà tó ń lé ayé káwọn kan sì tún wà tọ́jẹ́ pé wọ́n máa ṣe wàhálà lọ́sàn-án lóru lórí fáwọn yín wáyọ̀ nínú ọlọ́run wọ́n kó wọ́n sì lè rí yọ̀ nínú ọlọ́run kankan níbi jẹ́ǹdẹ̀ nígbà tí ọ̀gbọ̀n tọ́lọ́run lóbìnrin kan wá bá mi ọjọ́ kan àwọn ilé àìsẹ̀kà tí ó gbódà ó dún lẹ́mí gan gbẹ́gbà tó kàn lá nǹkan dídú fún three hours láti máa ṣàdúrà tọ́lọ́ ní kódà tuntun lọ náà <laughs> ó fi àjẹrà rẹ sọ́lọ̀ ní gbọ́ bá fẹ́ dídú kọ́ bá fẹ́ ṣàdúrà tó gbọ́ ọmọ dídú ẹnu yá ikọ̀ àdídú three hours ọkàn fi àjẹrà rẹ lásán ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àti ìdálẹ́bí àmọ́ ilé ayé gan ló ń dẹ́ ti jọ́ọ̀jì rẹ̀ three hours ló fi di ju fún ọ̀gbọ́n mọ̀ làwùsàn ṣáàgbà sọ lọ́nkì náà kí kọ́kọ́ sáà mú kí ní ń bọ̀ ọba bá mi ìbàdàn yẹn ló bá wà fáwọn ní máa ṣe nǹkan máa ṣe nǹkan pọ̀ nílá ọ̀sùn tún náà lọ padà sí kí ẹ ló kí ẹ dàgbẹ́ láìsí fún ọ. <laughs> ìyẹn lè bọ̀ ṣàgbà ọlọ́run gbé omi kó a fi ṣe àkàsọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa lè pọ́n àbá àlè kọ́ wá gbà ọlọ́run pọ́n yàn lẹ́nu ẹgbẹ́ ìfi sáfà náà ọlọ́run ìsàdúrà sọlọ kọ́lọ́ ọpọ́n lé kó sì gbàdúrà rẹ̀ torí pé nínú ìkan nínú ẹ̀rí pé ọlọ́run bá ń bẹ nínú ẹ̀rí kọ́jọ́ tó ń gbà tá a bá ní ṣòro ká bẹ̀ kọ́ wá jẹ́ pé wa ẹ̀kẹ́ ṣe pé lọ́dọ̀ afá àlọ́wọ́ àfihàn pamọ́ sí ọ̀rá o gbogbo ọmọ àdébí adáwọ̀ lọ́wọ́ ti dẹ̀rù ẹ̀kó lè bá àmọ́ pé ọlọ́run bá ń bẹ ọlọ́run àwọn tí wọ́n wá kù sọ́wọ́ rẹ̀ bó ló ṣe wá lo àánú ọlọ́run tó ṣe bó ló ṣe lò sí tó kù náà nù ẹ̀kọ́ wa mú bó ṣe sin lọ́n dáadáa tó fi lọ pàdé ọlọ́run. gbèdé pọ̀ bá dá fàdúrà fáàtàn ló tó wá mọ̀ pé ọlọ́run gbàdúrà rárá o ọlọ́run ṣe mọ̀ àní ọmọ pé yẹn ṣàdúrà fún ọ àwọn afá mi ọmọ kan bínú ọ ṣàdúrà káwọn ṣàdúrà ẹbí ṣàdúrà náà kò náà ṣàdúrà ẹ nítorí ọmọ fẹ́ mi ṣùgbọ́n àfa yìí sàdúrà fún bọ́ọ̀ sàdúrà fún àdúrà mi tó gbà ní oṣù ní Islam ìhà àfa lọkọ sí ọ ìhà lọkọ sọ́dọ̀ mọ̀ ọ̀ma bóyá àti ẹ̀yàn tó ọkọ sọ́dọ̀ fọ́yọ́ dáa jà fáwọn lọ. àdúrà àdúgbò òdòdó lórí pé gbàtà àfa àbá tó ṣe o nǹkan àfọ òṣè ẹ̀yìn ìṣe àfa náà kò ṣe kò ṣe dọ́lọ́ ọba bájà kódà bí yẹn jẹ́ fún dáhùn títí tó yẹ kó ọṣẹ rẹ̀ ti pọ̀ tó wá sí kó túbà lọ́dọ̀ ọlọ́kọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bí òsì tó bá lọ sọ lọ́kọ́ bẹ́ẹ̀ lọ́mùtọ́ ọlọ́run tó lè fi ṣe nǹkan fún tọ́ ẹgbẹ́ padà yóò tẹ̀ wá tó ọ̀pá bí mo ṣe ṣe tó ọlọ́run mọ́tò gbá tó àná kọjá ṣe jáde-jáde yìí. ọlọ́run ní àwọn èèyàn yẹn kí wọ́n sọ̀fò jù làwọn tó ṣe wípé iṣẹ́ wọn ti ráre nílé ayé yìí wọ́n ti ṣàṣedànù gbọ́n mi yá sábúnà anna òun yọ̀ sí òun sọ́ni àlẹ́ àlùkù àwọn ń rò wípé iṣẹ́ rẹ̀ ùláìkà lẹ́dí ìnà káfàrú bí i àtọ̀rọ̀ bí i ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn báyẹn iná làwọn tó ṣe wípé wọ́n tako ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó ṣe pé ó ní tọ́jú wọn tí ń rè wọ́n wọ́n lè kọ́ ẹ̀ wọ́n tako pípàdé ọlọ́run fàábì tí wọn gbájú pàdé ọlọ́gbọ́ fàlánù kí mùláhùn yà ó malè fìyà àmọ́tí wá sí náà ẹ ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ ń bẹ̀ wọ́n fàlánù kí mùláhùn yà ó malè fìyà àmọ́tí wá sí náà òsùn ọtẹ́ àwùlẹ̀ ní gbé kalẹ̀ fúru àwọn yẹn torí pé wòlé páàtì yẹn náà tẹ̀lé káàbì yẹn náà ni wọ́n wọ́n ti sòwò sọ́ọ̀tì jẹ sòkò nídìí ká máa wí ti táìmù àwọn tó yẹ kó kọ́sìpìtì ní wọ́n pàṣẹ ọmọ ilé àdẹ̀mọ́ àwọn jẹ kọ́lọ́dà fún kọ́sà nù wa mọ́jà àmì òsì sọ pé wàlá nù fi mú làwọn yọ ọmọ ìlú wa lọ́dún wájú náà wọn ò ní jámọ̀ kankan lọ́dún wa lálẹ́ kìyàmọ̀ ẹgbẹ́ lọ sí tókùdú jahannama dàákìrì ẹ máa wọ́n nínú jahannama lẹ́yìn ẹgbẹ́rẹ́ tójú ọmọ jì í pé sẹ́yìn náà rẹ̀ á jì báyìí àwọn òsì ní balógun nígbà wà lẹ́ ayé ńlọ̀tún olúbàdàn òní òsì olúbàdàn òní ọba tanyanya lórí àwọn èèyàn gbogbo oyún ọ̀kan lọ́wọ́ iṣẹ́ tó ṣe tó ju kúrò láyé lọ́kọ̀ọ́lọ́ ìwọ ni máa mú Ìbàdàn ìwọ ni máa mú Ọ̀yọ́ ìwọ ni máa mú Nàìjíríà ìwọ ni máa mú Àbújá jíbi mọ̀ kọ̀ọ̀kan lọ gbogbo òyìn ọ̀kan lọ wọn sàdáwó náà gbogbo àwọn tí wọ́n ti ṣe ilé ayé tẹ́rù tó jẹ́ ìlàwọ́ ń ṣe ẹlẹ́kọ ní ọkọ̀ olórí ẹbọ tọ́lá ánú sí yímú làwọn ìyá ó mọ̀lẹ̀ sí àmọ́ tí wá sí náà àwọn ọlọ́run àní àní fún wọn ní rẹ̀spẹ́kì kan tó bá tẹ̀ sí àmọ́ wọ́n jẹ́ ní yẹpẹrẹ ẹ̀ àní kù sùn ọ̀fẹ́fẹ́ kalẹ̀ tó wọ́n máa wọn tẹ̀ sí wọn máa lọ́nu alọ́ọ̀bá àlíkẹ́ láti pé dáadíkà jẹ́zá òhun jahannam bima kafaru dhalika jazaa'uhum jahannamu bima kafaru ilé ìbáyìí iná ẹ̀san wọn náà ní jahannama nítorí ibi wọn ti kèèmé rí sọ́lọ wọ́n ti tásádú ààyà àti wàrúzùlì òzúwà wọ́n wá wọ́n wá fi ààyà ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run wọ́n fi ń pa mí dé bẹ́ẹ̀ náà làwọn òjíṣẹ́ mi wọ́n fi wọ́n pa mí dé ẹ̀wọ́n mú wọn tèrè wọ́n fi wọ́n tàwẹ́wàá ọmọ kan dìde ní ẹ bá gbàtà wà gidi àwọn ní ọlọ́run sọ bá ànábí gílẹ̀ mú ẹ̀wọ̀n náà látàbí kan tí jáde dídà sọ́lá ẹ̀wọ̀n <laughs> káàkiri hàn <laughs> látàbí <laughs> tí ìmọ̀kílẹ̀lẹ́sì àwọn ọmọ ilégún náà ni wọ́n lọ sàánú wa nínú àtìsà nẹ́bí sallallahu alaihi wasallam káàkiri tí ó sàn bẹ fún iṣẹ́ lálìkìyàmà ó náà ni ìtọ́wánu sọ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah pọ̀lọpọ̀ ìmìlì ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé kalimatani habibatani ila rahmani khafifatani ala lisani thaqilatani fil mizani subhanallah wa bihamdihi subhanallah alazim àdìsí lọ parí sọ̀rọ̀ Bukhari eh, sọ̀rọ̀ Bukhari ó bẹ̀rẹ̀ àdìsí rẹ̀ pẹ̀lú àdìsí gbẹ̀rí ìnáfẹ̀lẹ̀ amadu bí mi jà ó yẹ kó parí ẹ̀ pẹ̀lú àdìsí tó fọ́ gbẹ̀rí ìbùnà nínú ẹ̀ ní àdìsí Abu Hurairah kẹlímọ̀tánì eh, kẹlímọ̀tánì eh, habibatani ila rahman anabi sallallahu alaihi wasallam tó gbọ́dọ̀ méjì kan bẹ tọ́jú ọlọ́ọ̀bà àlìkẹ́ ọlá náà ọba aláàánú ó nífẹ̀ẹ́ sí ọfẹ́ràn agbóló méjèèjì náà kàfífà dáàni alàlè dáàni ó sì fúyẹ́ lórí àwọn èdè jẹ́ wà gbọ́n táìmù ọ̀fẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ ti fi ọyá aláàtí mú wa mílẹ̀ ìyá ni ẹgbẹ́ fi jẹ́ kàfífà dáàni alàlè dáàni ó fúyẹ́ lórí àwọn tẹ̀fẹ́ ìlà dáàni fi mí dáàni tó dé ní òsùn ọ̀nìjọ́ mi àlè kìí àmọ̀ tó wù ú gbọ́dọ̀ náà ni subhanallah wa bihamdihi subhanallah alazim ṣùgbọ́n méjèèjì náà nù káwà náà wí subhanallah wa bihamdihi subhanallah alazim subhanallah wa bihamdihi subhanallah alazim subhanallah wa bihamdihi subhanallah alazim kọ́nà dá fọwọ́dù wọn ládàá rẹ̀ jọ́ bẹ̀rẹ̀ sí àmà ọ̀nà àti tóbi ọlọ́run wọlé àmọ́ rẹ̀ ta fẹ́ ló bẹ́ẹ̀ náà ní wípé gbólóhùn yìí láyé àdébíwá sọ́lá láàrin ọ̀sọ́lá tó pèsè sí ìlànà àyè sí nìkan nígbà tí wọ́n bá fi sórí òsùn ọ̀sán lálẹ́kì yàmà yóò lóore tó ní agbára ẹ̀kẹ́ á lè túmọ̀ rẹ̀ subhanallah ìtumọ̀ ẹ̀ náà rí bí ọlọ́ ọmọ kò bí gbogbo àdébù táwọn èèyàn sọ nípa rẹ̀ gbogbo ní tó wà títà títà tí wọ́n sọ nípa àwọn ọlọ́run wọ́n ọlọ́run mọ́ bẹ̀ ìtumọ̀ subhanallah ẹ̀ ẹ̀zí àdìlà wọ́n náà bá tọ́ ọmọ gbogbo àdébù gbogbo àdébù ńgbà ẹ̀bá ńgbà ẹ̀bá wíwá tó sì fi sọ́kàtọ́kàn kí wọ́n lọ ọmọ kò gbogbo àléébù ṣùgbọ́n ló ṣe wá rí bá dín ẹ̀kí àwọn bàbá torí oṣù ìtòrí ẹ̀rù jẹ́ pé àwọn àwọn àgbàlagbà jẹ́ máa ń pé láìláìláìlá mẹ́wàá mẹ́wàá ẹ̀ẹ́dùkọ́ àwọn láìgínníkà ẹ̀yàtàkùnlẹ̀ ẹ máa kọ́ àwọn èèyàn túmọ̀ ní ẹ̀rù tó sì mọ̀ fọkàn bá ẹlòmí ò ní láàá ìlà ìlà láàrin àti bá ń pè wọn àti kọ̀rẹ́ẹ̀tì kọ̀rẹ́ẹ̀tì irọ́ ni tí ò ní túmọ̀ ó ti bá gbogbo túmọ̀ ó ti bá gbogbo nǹkan jẹ́ láàìlà ìlàlá ìlọ́wà ìwọ́n ní láàá ìlà ìlàlá tí a ní àìlà ibẹ̀ sí ti fíìsì bẹ̀rẹ̀ ìjìnlẹ̀ rẹ̀ a ti sọ sọ sọ sọ sọ ẹ́ ìgbà yìí lágbàwà gbọdọ̀ gbọ́ ọmọ bọ̀ di pé kúkú ṣe rẹ̀ ṣẹ́rùn náà lè rí àríkẹ̀rí subhanallahi wa bihamdihi tó tó fún ọlọ́run ní mẹ́ni fọ́lọ́run ọlọ́run mọ́kù gbogbo àléébù wa bihamdihi ọlọ́run bá ti jẹ́ tó lẹ́tọ̀ sí ẹ̀yìn gbogbo ẹ̀yìn pátápátá ẹ̀tọ́ ọlọ́run bọ́ọ̀ bá wà nínú tó ń dùn mọ́ ọlọ́run lọ́lẹ́tọ̀ sẹ́yìn gbogbo tó wà ní ojú òtútù mọ́ ọlọ́run náà ló lẹ́tọ̀ sẹ́yìn ìtumọ̀ tó ń wílù subhana allahi alazim mímọ́ ẹni bọ́lọ̀ ọlọ́run bá tó ikú ọba tó gbọ́n bẹ́ẹ̀ ni ọkọjá aláfẹ́ ọmọ ìdí mi. ní ẹ̀bá igbódò ń tọ́mọ̀ túmọ̀ rẹ̀ tẹ̀rí pé nǹkan ńlá ni yóò wá ní òsùn ńlá jọ̀bìlà ìyàrá wa bihamdihi subhana alazim subhana wa bihamdihi subhana alazim. subhanallah wa bihamdihi subhanallah alazim imam bukhari nígbà tí ó mú àdéhùn gan wa ó fi táìtì ó fi kalẹ̀ fún kótó kọ́sábẹ́ rẹ̀ táìtì tó wá fún o. nípa ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé àáfi òsùn a ájú òsùn adé délẹ̀ níjọ́ wà á na àmọ́ làbà ní ádámà wà káwùlà fún yúùsà àti pé àwọn tí ọmọ ànábì ádámà àti ọ̀rọ̀ rẹ̀ ti bá ń sọ wọ́n bọ̀ wá fi ogun bọ̀ ọ̀rọ̀ mú kò rí kò gbá rẹ̀ ṣùgbọ́n yóò di ọ̀nà kan lọ́tọ̀ tó fi mọ̀ lọ́wọ́ ni wọ́n fi sórí oṣù ọjọ́ rẹ̀ kí àwọn. ẹ̀sìn ọ̀gbẹ́ ìmọ̀ Bukhari ẹ̀ẹ́dẹ́gbẹ́ táwọn onímọ̀ sọ fífi ìrú bí kàrọ̀ ọdún nìyí ẹ bá fẹ́ mọ̀ kó ti gbàgbọ́ yé ẹ̀sìn ó ti mọ fífi òsì nípa fífi wàhálì ẹ̀yìn lè bá wo táìsì tí ń fún àwọn àdìsí ẹ̀mí àwọn táìsì yẹn kò ń lò ní kì í sọ̀rọ̀ àníyàn sọ̀sọ̀lọ̀ ṣùgbọ́n àdìsí yẹn ń lọ wá lọ́sọ̀dọ̀ àníyàn sọ̀sọ̀lọ̀ ìyẹn túmọ̀ ní pé ọ̀rọ̀ àdìsí ọba sáìsì tí ó wà lókè mu ìgbà míì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó sì lè jẹ́ kókọ́ tako ṣùgbọ́n yóò fojú hàn kọ́ tako ajẹ́ ike pẹ̀lú sáìsì yìí o àdìsí tó sọ̀pọ̀tì ẹ̀ ní òní túmọ̀ rẹ̀ ó sì lè mú sáìsì wà kọ́kọ́ fàdí ìgbàkan rẹ̀ yọba sì túmọ̀ lọ́wọ́ lọ bí ìbò níye fún sáìsì mi wà yọba túmọ̀ rẹ̀ ìyẹn pé lábẹ́ sáìsì eléyìí o àdìsí tó bá má jẹ́ mu tèmi mu o èyẹ ní a sọ pé ìmáàmù Bukhari fíkì òwú bí kàrọ̀jì ni ìmáàmù Bukhari bọ́ọ̀bà ti mọ̀tò bóò ṣe mọ̀tò ọmọ fíkì tó lórin ní fíkì tó àwọn tẹ́lẹ̀jámà rẹ̀ yẹn ní kọlọ́wù lọ́kọ̀ọ̀kan àṣìná àtúlẹ̀ hadithi àmẹ́ńdẹ̀ àwọn kan tí ó tó ṣe tọ́jú mọ́ hadithi ọmọ ìdùnnú ọ̀gá àtàwọn àtàwọn làjíǹkì àti wọn tọkùn tó báyìí ní ọmọ lórí pé òṣùwọ̀n tó ń bẹ́ẹ̀ dẹ̀ ọmọdé àlìkìyàmà òun náà ni ọ̀rọ̀ tó wà nínú hadith sọ́híhù Bukhari eh, látọ̀dọ̀ Abu Huraira ọ̀sọ̀ ikú òjíṣẹ́ ọlọ́run sọ́lọ̀ náà àlè ọ̀sán sọ pé mọ̀nìkítà bá safara tán fi sabilillahi imanan billahi wa tasdiqan bi wa'dihi fa inna shiba'ahu wariyahu wàráwùfáhù wà báwùláhù bí ní ìdáàlì ní yọmọ ìtìyàwó ẹ̀yìn yóò tó bá máa mọ̀ wá ẹ̀sìn kan tó so mọ́lẹ̀ ọlọ́ra àbọ́lọ́ gbà àbí ẹ̀bùn lọ́wọ́ àtúndé ẹ̀gbẹ́ sí ọmọ́ta lọ lọ́wọ́ àtó mọ́lẹ̀ nítorí kó lè bá a máa ń lọ jagun sójú ọ̀nà ọlọ́run wa lásìkò ní ọ̀dọ̀ ẹ̀sìn. ìmọ̀ nàbìlá tọ́yẹ kó nígbàgbọ́ sí ọlọ́run bá àlejò ọlá wọ́n tẹ̀sí bí kọ́ńbì wáàdì tó sì nígbàgbọ́ pé ọlọ́run bá àlejò ọlá ti pàdé fún òrì ládá lórí tó ń ṣe. àlejò sọ̀rọ̀ wa sọ pé fáyínà sí àbù oúnjẹ àjẹyó ti ń jẹ sí lọ́rùn wàríyà omi àmúyó tí mú sí lọ́rùn wàráwùsà ìgbẹ́ rẹ̀ tí ń yà wàbáwùsà ìtọ́ rẹ̀ tí ń tọ̀ síbi tó fi sí tí mi sáàdì ìyá ọmọ ìpìyàmù gbogbo ẹmú kò lọ fún ìsọjọ́ ìgbà ìpìyàmù lọ́nà tó ti fi ọlọ́run bá nìkan lọ́mọ bí ṣe ń jọ́nà ṣùgbọ́n yóò gba aládàá lórí gbogbo tó pátápátá gbogbo tí pátá ni yóò gba aládàá lórí ẹ̀ nítorí ọba bẹ́ẹ̀ ti sójú ọ̀nà tọ́lọ́ tó tún dúró tì kó lè bá a sọ sí ìtù bíbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ọgbà dáadáa gbogbo wàhálà tó tún fi yí kó ó fún ọgbà dáadáa lórí ẹ̀ ọkọ̀ mọ́sálásí lẹ̀ kó tún mẹ́ǹtẹ́ rẹ̀ ó tún kọ́ lé mọ́mú pé mọ́mú sáàdùn ìṣọ̀ fún kí n kọ́ ní ẹ̀mọ́ ó tún polówó oṣù ó tún ní kọ́ máa fáwọn ọmọ ní pé ó nínú bẹ̀ gbogbo ládàwọ̀n ní gbogbo tẹ̀wọ̀n ní lọ lásán

ẹ̀rọ ìtumọ̀ tá a fún plọ́ọ̀tù yẹn àwọn onímọ̀ ẹ̀sìn Islam ẹ̀kọ́ Islam lọ jẹ wọ́n lógún ẹ̀nà wọn kò lórí ẹ̀. àwọn èèyàn tó wá ń bẹ kí wọ́n sáfò fẹ́ sọ pé kò sí mìíta ètò ọlọ́ọ̀bà àlejòọlá kò ní gbé òsàn kankan kalẹ̀ níjọba ìdíyàmọ̀ o pé ẹ̀sán lásán lọ́lọ́run ń dà pé lọ́dọ̀ táwọn. ìgbé òṣùwọ̀n yẹn wọ́n ń tọ́ka lórí déédé ọlọ́ọ̀ni èyí òṣùwọ̀n dandan. wọ́n níbi abájọ ní pé iṣẹ́ kò ṣeé fojú rí tó láti àgbè sórí òṣùwọ̀n ọyọ sàkà òṣìṣẹ́ fún yàn kí á là gbé sórí òṣùwọ̀n tẹ́ni tó ń fún sàkà lágbè sórí òṣùwọ̀n ní ni àbí owó tó fún lágbè sórí òṣùwọ̀n dáwọn sọ̀rọ̀ ó sì bẹ́ẹ̀ ni wọ́n tọ́ ẹ pé ó ní òṣùwọ̀n ń bẹ ṣùgbọ́n iṣẹ́ òsínú tí wọ́n ń wọ́n mọ̀ gbé sórí òsùn orí iṣẹ́ òkúrò iṣẹ́ fojú rí gbogbo tí wọ́n ń sọ ọ̀rọ̀ lásán ni tí ò lẹ́yìn gbogbo tọ́lọ̀ ń bá sọ fún wa pé ń bẹ ń bẹ ń bẹ tó sì jẹ́ mọ̀ pọ̀pọ̀ ó nìkan lọ́mọ pàpà bó ṣe rí ojú táwa bá fi ń wo nǹkan ó yàtọ̀ sí tọ́lọ̀ ń wò lọ́ni inna yawman inda rabbika káàlìfì sànàtì mímọ́ àtọ̀rọ̀dùn ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run káàlìfì sànàtì gbé ẹgbẹ̀rún ọdún nínú tẹ́yìn máa káà ní ṣé ojú kan náà lájọ àwọn ọmọ ìgbòǹgà báwọn ẹ̀tọ́ sọ pé wà sí àkúrísí yóò sàmá wájú wọ̀lá àgọ́ọ́lá òun ọgbáyì sánmà àtìlẹ̀ wà wà láfẹ́ lójú fẹ́rẹ̀ lájọ amọ́dúwò nǹkan irun rẹ tó ń kí yọ wà bọ́nú sàárì sínú wá jẹ́ tí ó wà bìbù láyé tẹ́lẹ̀ níbi wọ́n tó ń kí láàrí owó rẹ tó kójọ sọ́yọ sàkà rẹ yóò di ejò yóò wà lọ́mọ ọlọ́run lọ sàárì jọba anàmà lúkà anàkà nzúkà èmi lówó rẹ èmi ní pẹpẹ rẹ tó ọlọ́run bá lè fi ọlá yọ wọn iṣẹ́ yọ sọ iṣẹ́ di tí ó ṣe é wọ̀n níjọba ìdí àwọn yọ wà wọn tí kálukú náà fojú rí làbùsọ̀pọ̀ ọlọ́run bá ní máa lè fi yàwó mi bí a ṣe yóò níjọba ìdí àwọn tí ọ̀fẹ́ tí ó bí bóòlù ẹ̀ ti sọ pé ọlọ́ọ̀bá ò ní wọn tẹ́ tọ́nà ọba sọ pé wọn náà dọ́rù lùmọ̀ wá sí náà lè fẹ́ sọ́ọ̀lì yọ̀wọ́ mi lè fi yá àmà òfin ọdẹ́ẹ́dẹ́ àwọn ọ̀nà àgbè kalẹ̀ níjọ́ fún àlìkìyàmà ọlọ́run ti fi kìwà náà ìpé wà látẹ́kùtù máa lè ìsàlákàbí ẹ̀yìn iná samu'a wálìbàtọ́rà wálìfúwàádà kúlù ula ìkàkà nàánú masúúlá nítọ́ bá ti nímọ̀ sí dáyé ẹnu ẹ má máa fọ̀rọ̀ sọ pínpín rẹ̀ kọ̀wá àwọn fóòsì questions kọ̀ máa wá sàkàbò gbẹ̀nẹ̀tọ́n torí pé iná samuel ìgbọ́ràn wa tá à ń wò yẹn wàlìbásọ́ra àti rìnà wa wàlìfúwádà àti ọkàn wa ń pa ti ń rò ìgbọ́ràn wa ń pa ń gbọ́ ìrìnà wa ń pa ti ń rí ọkàn wa ń pa ti wà jẹ́jọ́jọ́ ọkàn lànà ọkàn máa sọ̀rọ̀ jù gbogbo ẹni rẹ wà gbogbo ẹ̀ ìní ọ̀jẹ̀jọ́ ń jọ̀gbìn àti ìyáàmà ọlọ́jọ́jọ́ náà dá fún wa nínú ìròyìn àkọlé mi pé nínú ìròyìn nìdáhùn àwí ìyẹn òṣùwọ̀n òun náà ní pé onílábẹ́bẹ́ méjì ọlọ́ọ̀nì kan tó ń kó ṣe bẹ́ẹ̀ náà sì ni lọ́dọ̀ àwọn alùsùnà àjẹmọ́ à ní ìgbìmọ̀rò alùsùnà àjẹmọ́ àwọn sọ pé n tó ṣe ojú rí ní ìjọba nàìjíríà wọn ó sì ní tó gbé dúró kẹ́ńpé ń lè sánù kẹ́ńpé làwọn. ṣùgbọ́n bọ́ọ̀ ló ti rí gan pàtó inú dálìdí àmọ́ ọlọ́ọ̀nìkan lọ́mọ nípa pé ọwà ní òmò ọ̀pọ̀pọ̀ àgbẹ̀dọ̀ sọ nǹkan kan pa rẹ̀ àti níta bá mọ̀ yìí pé ìtọ́lọ̀ ń sọ ń pa rẹ̀ nínú tíra ọlọ́ àti ṣùgbọ́n ànábì ọ̀sọ̀rọ̀ sọ àrẹ sọ. ọwọ́ àfú wípé kí ni wọ́n gbè tí ó wú òsùn àkọlé mi nìyẹn tó bá jẹ́ ìmìlẹ̀ àdìdì àmọ́. èyí tó nílẹ̀ dúnú mọ́tàbù àdìsú náà jẹ̀mọ́ òun náà di pé oríṣi nǹkan mẹ́ta ni ó gorí òsùn ọjọ́ ìmìlẹ̀ àdìdì àmọ́ zaka rẹ̀ sàrá rẹ̀ ó gbé o òsàn sínú rẹ̀ ọmọ àti ọlọ́run o gbogbo àti ètò lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n ti gbé náà sínú òsàn àbẹ́jì wíwọ̀n kan sọ̀há ìfìlà àmàlì tákàdá táwọn màláíkà kọsẹ́ rẹ̀ sí ó gbé lórí òsàn iṣẹ́ rí yóò dùn bí kan yọ wà ní lábẹ́fẹ́ kan gbóò ní wé tí ó ti wá rí ìtọ́nà fi jẹ mọ́ ah, ìlìkìyà omi ti àṣeyíò níjọ́gbìnà ìlìkìyà mọ̀ tí ọ̀tẹ́ nìkan ló fi nílé ayé bí bọ́ bá fi pípa ẹ̀yọ kan kọ sẹ́rí tó fi pípa ẹ̀yọ kan kọ sẹ́rí wéètì kan náà ọjọ́ wéètì torí pé òsùn ẹyẹ ọmọ nǹkan kan ju wéètì lọ jẹ àbẹ́ ẹ̀kọ́ ni tọ́ bá jẹ́ pé iṣẹ́ rí rẹ wọ́n kọ́ sí tákàdá kan iṣẹ́ ẹbú rẹ̀ wọ́n kọ́ sí tákàdá mẹ́wàá pépà mẹ́wàá tí ẹ bá ti gbé sórí ìgbéní tákàdá mẹ́wàá ilé ọ́tẹ̀sùn ilé ọlọ́ọ̀lẹ̀ ilé yóò fù yẹ lọ́rọ̀ pẹ̀lú bí ó ṣe wá jẹ́jọ̀ ìdàgbìyàmà ìnàmà káùlù náà lè ṣe ìyìn ìdá àrádínáhù annakúlà láhúrú gùn fàyàkú ìnàmá amúrù náà lè ṣe ìdá àrádínáhù annakúlà láhúrú gùn fàyàkú àti ọlọ́run ngbọ́ ọlọ́ọ̀bà àlèkíọlá tó bá ti ní nǹkan ṣe o náà ní pé yọ́ kan pàṣẹ ní ipé tí ò sí ẹn tí ò dì lọ́wọ́ púpọ̀ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ó ti ṣe fi àṣẹ rẹ̀ sára pépà iṣẹ́ rí àti wéètì tọ́yẹ kó wéètì òṣùnà tọ́yẹ wéètì tọ́yẹ orin tọ́yẹ ní ọlọ́run ti jọ wà bẹ̀ iṣẹ́ ẹbú àti wéètì tọ́yẹ kó ní oní òsì mẹ́ lára rẹ̀ sọ̀kọ́lọ̀ dá fún kó jíjọ́ náà dá fún wa o bọ́lá ti tóbi rẹ o láàánú rẹ o níta bá ṣe níta bá ṣe tó bá bọ́ sójú ẹ̀ kọ́lọ́ dá kó gbalẹ̀ ṣe fún wa èyí tó bá kú díẹ̀ káàtó kọ́lọ́ dá kó sàmójúkú fún wa lórí ẹ̀ o ọ̀la tó tóbi rẹ o láàánú rẹ. ayé àkùrán tí a kà yẹn innama amúrùú ìdá àràdà ṣe án an yakula lahu kun fayafid gbogbotiye so láti fi ṣe àtúnṣe innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun ṣùgbọ́n ìkejì innama qawluna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun so bí méjèèjì ṣe wà ní Kùránì bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlàámìlú àwọn tó ṣiṣẹ́ gangan ó gbé kálukú sórí òsùn bíbí mẹ́lìkìyàmù àmbọ̀ àmú èrí rẹ̀ wá nínú àdìsá Ànábì sallallahu alaihi wasallam káàfì mọ bóyá ní kálukú ó ṣe amúwé ẹlòmíì lè jẹ́ pé òkú gbẹ nílé ayé òkú tẹ́ ẹ̀mú nínú ilé ó ṣe méjì nù ó sì tóbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtẹrẹ ewúrẹ́ àtẹrẹ ẹlẹ́dẹ̀ àtẹrẹ ajá àjẹpọ̀ ní jẹ́ ń bọ̀ wà láyé ọ̀rọ̀ fún ara ìbàjẹ́ gbọ́ náà bá àlejò ọlọ́ba gbé tó wá jíǹde ó gbé tó lóṣùn ní àlùfẹ́ àmọ́ ọ̀fẹ́ ẹ̀ ní tó ẹ̀ ọ̀fẹ́ ẹ̀ ní ní wíìkì ẹ̀fọ́ lára ṣẹ̀gbọ́n àwọn sọ́ọ̀tù náà ti di àmọ́ ìgbé ara bọ̀ bèrè bọ̀ wípọ́ ní wíìkì ẹ̀yọ́ ọ̀sẹ̀ ní wíìkì ẹ̀yọ́ ọ̀sẹ̀ ní wíìkì ẹlòmí ti bẹ tẹ́rẹ́tẹ́rẹ́ ni atẹ́gùn ọ̀fẹ́ lè gbé ṣùgbẹ́ ni eré ni tó bá bọ́ sórí òṣùnà àti àmọ́ gbígbà tẹ́ ń gbé òkè òwú rẹ̀ lọ́dọ̀ fi ń jẹ́ mọ́ ah, ẹni kí ìyàwó mi ti ẹtọ́ ní atẹ́jọ́ àjínde ó ní apàṣẹ tí ò sẹ́ni kankan tí ó àbí egbé ìwọ náà wá sí báyìí àbáyìí ló ti yẹ ó sí èmi ọgbà òkùnṣíwẹ̀ ẹ má gbàgbé pé a ti sọ pé iṣẹ́ tí ò ṣe fojú rí ni nílé ayé bì àlè pé ẹgbẹ́sẹ̀ lágbájá ẹgbẹ́ sórí òsàn ó lé rẹ̀ kì í jẹ́ ẹgbẹ́ sórí òsàn ọ̀tọ̀ rẹ̀ kì í sọ ẹgbẹ́ sórí òsàn kò sí tọ́jọ́ kọ̀ọ̀bá látẹ̀yìn sákàdá tí wọ́n sì fi ń kọ nǹkan táwọn mọ̀láìkà àwa náà fojú rí òun ṣe fojú rí jẹ ṣùgbọ́n iṣẹ́ ti ń fọ́ ọbẹ̀ etí ò lòun owó orí ṣe nǹkan fojú gbà ọjà lè ẹ ó kírun tí ìlú ṣe mú ń bẹ kò ṣe mú bò lára rẹ̀ káwọn amú sọ́tọ̀ ká sọ pé ó ti dábára. nílé ayé bì ńgbàtà bá kó tákàdá tó pọ̀ jọ ìní òsùn ó fi máa lékún ni ó fi máa increase wíṣọ máa increase ẹni tó sì ti fẹ́ ẹni tó àlefojúrí ẹ̀lẹ́gbẹ́ sórí òsàn ilé ayé náà kálukú náà máa wéṣẹ ara rẹ̀ ọ̀rá sì mọ́ jara lọ ẹwà lọ́mọ yìí pé ẹ lára kódà kọ́ tó bá jẹ́ ẹni ẹbú nílé ayé ń bì yóò mú lórí òṣùwọ̀n ṣùgbọ́n jọ́ mi àìsí àmọ́ wéèsì rẹ̀ ò ní tó ń ga ti jẹ́ pé ọjà ẹni rí tí ọ̀ lára rárá ẹ bá gbé sórí àjẹ́ pípapọ̀ abọ́rọ̀ ó ṣe rí káfíìsì síbi ìmọ̀ ọlọ́run kéèké ń táàmọ̀ pé àtọkùn tọkùnkùn rẹ̀ lé ayé ṣùgbọ́n lórí pé ọlọ́run bá lè fi ọlọ́run ọ̀tẹ́ yọ ọmọ tákàdá afẹ́ yọ ọmọ ẹni tó ṣiṣẹ́ gan ẹ̀rí rẹ̀ wá dà nínú àdìsá níbi ọ̀sọ́lọ́lọ́ àdìsọ́lọ́ iṣẹ́ wímọ̀ inú ẹ̀ náà ni àdìsí ipe tẹ́límà táà ní habiba táà ní alali táà ní tẹ́límà táà ní habiba táà ní ìlàràmánì habiba táà ní alali táà ní ẹ̀hẹ́ tẹ́lílà táà ní ìlmìzáàní subhanallahi wa bihamdihi subhanallahi láàrin ọdọ̀ àwọn èèyàn wá tó sọ́dọ̀ rí <laughs> ṣùgbọ́n ló méjèèjì yẹn ta rí ọ́sẹ̀ fún ó tún ẹgbẹ́ iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ọ̀bà àlejò ọlá yọ ọ̀mọ̀ wò níjọ́ ìgbà ìdí àmà ó ní ogbè sórí ẹ̀sùn ìṣesí bí ó ṣe rí ọlọ́ọ̀dì kan lọ́mọ. bẹ́ẹ̀ náà sì ni àdìsí mi tó wà ní sọ̀rọ̀ muslim látọ̀dọ̀ Abu Malik al وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع نفسه فمعتبها أو موبقها òṣìṣẹ́ الله عليه وسلم sọ ìgbé àwọn ẹgbà mi asálùwàlà ṣẹ́tùrù lè máa bí ìdajì inú yí máa nìyàn ẹlòmínà fún wẹ̀ tí ìṣẹ̀rú wẹ̀ tí wà ní wẹ̀ ẹlòmínà wẹ̀wẹ̀ ìṣẹ̀rú yóò ṣe fájì ọ̀sẹ̀sẹ̀ tí ìṣẹ̀ pé rùtù wà ní ṣe àníyàn táwà bí ń fẹ́ wọn àníyàn pé lẹ́yìn bàtà nígbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run lákàáyún fún ìmọ̀ra lẹ́yìn bàtà nígbàgbọ́ bí ọlọ́run iná rẹ̀ jẹ́ àkàáyún sí ni

kìí ṣe pípẹ́ bá fara kàn kọ́ wá kọ́kọ́ lọ fọ́sọ rẹ̀ kó tó kírun òní kọ́ lọ́lọ́run sọ ẹgbẹ́ tọkàn yẹn nì nígbà tí wọ́n tí wọ́n tí wọ́n gbọ́n mọ́ tí wọ́n mọ̀ sí nǹkan mìíràn yẹn lọ wọ́n ti dẹ́lẹ́gbẹ̀ẹ́ àlẹ́ lọ sáà sára wọn sọ pé àtúrò ṣẹ́tọ̀rọ̀ lè máa ìmọ́ra ìdajì ní ìgbàgbọ́ ni wàlẹ́hàmdùlélá ìtẹ́mílá òní ìdúpẹ́ fọlọ́run tọ́ ọba ti yóò kún gbogbo orí òsùn ọgbà bá gbé bẹ̀rẹ̀ gbé bẹ̀rẹ̀ sí àwọn. làtọ́ pé tèyàtọ̀ láàrin tí mọ́tálásí táwọn afá kan sí ìdí ọjọ́ ọlọ́run gba pé tọ́ ń dábìrì lò láàrin wo àtọ́lọ́run ìtọ́lọ́run ṣe fún ọ lórí ọbámọ̀ mọ̀tẹ́ alhamdulilayi ọlọ́mọ sí ẹ̀mí náà. ìyún là ìyún ni ó ní òsùn ọ̀fẹ́ alámìlá ọ̀dílẹ̀ aláàmì náà káàkiri kan rẹ̀ tó sáré pàtàkì aláàmdá aláàmdá aláàmdá aláàmdá aláàmdá kọ̀ọ̀rọ̀ sí ìdẹ̀kùn ọlọ́run kankan tó ṣe tó parí. táàfà bá dá làwọn èèyàn dá táàfà bá ti dá kìlà problem. àfọ olórin kan sọ pé tí gbọ̀fúngbọ̀fún bá gbọ̀fún èèyàn tí gbọ̀fúngbọ̀fún tó bá gbọ̀fún èèyàn tátátápá yẹn lórí kí lè yín ó mú sí omi tómi náà bá tún átápá yẹn lórí ń gọ́gílẹ̀ mọ̀ jù tẹ́ẹ̀gbé yẹn ti ní problem nígbàtàbù yẹn bá bàjẹ́ tí wọ́n sún ọ̀tí wọ́n sí tọ́lọ́m tààlá ní kó pè wọ́n sójú ọ̀nà tọ́lọ́m ní wà fáà náà nígbà wá jẹ́ pé àfáàmù náà bàbá la gbà bàbá bá yí kí mùsùlùmí la sẹ́kù náà ní ẹ̀tún bá pa rẹ̀ lọ́wọ́ rẹ̀ láyé ní láàárọ̀ ọjọ́ kejì láyé gúnbẹ̀ ọ̀nà kejì wọ́n ní wọ́n pè láyé gúnbẹ̀ ọ̀nà kejì sọ máa bẹ́ wọ́n tún pè láti tàwa bọ́ wá jù lọ́wọ́ jọ ní kọ́nẹ́tì láàrin ara wọn. ibi tí a tún ti ń lè kàdémì náà tún ní bí sakaluku fóònù fẹ́ jọ dákó sáwọn owó sí ilé ṣùkú sẹ́ẹ̀dì wà ní ṣùkú sẹ́ẹ̀dì kílẹ̀ ẹ̀kọ́ sẹ́ẹ̀dì kú dé. ìdágbé bàtí kan náà àwọn èèyàn wa ó ti gba owó tíkẹ́ẹ̀tì tó fẹ́ fi múyàwó rẹ̀ wọ́n sì gbà kó lọ́wọ́ rẹ̀ wọ́n bá díẹ̀ lówó tọ́sẹ̀ kù lóṣòdì lẹ́kọ̀ọ́ ó sì gbé bàtí ó sì nǹkan máa lọ báyìí máa lọ báyìí títí tó fi lọ tó fi sí débi bí ó sì lè kó tó agbábọ̀ ní lọ ó sì tún bá sọ̀rọ̀ pé ah, ọdún náà lọ́dún má jù lélẹ́ <laughs> pọ̀ ẹ̀mà àbá náà lò nítumọ̀ rẹ̀ àbẹ̀ ah, ń dàbọ̀ ọjọ́ rẹ̀ sọ́wọ́ ọ̀ dàbọ̀ rẹ̀ bùwá ọ̀ kò sí èléjì inú tèmi àti tó ti wáyé tipẹ́ tipẹ́ tipẹ́ ìdílé lọ́gọ́rùn-ún ọdún méje ọkọ̀ tíra lórí eh, àwọn àpá àwọn ọ̀làmọ́ òṣù ìbáàdùn eh, eh, eh, rahman àti ìlàmọ́sọ ọ̀pọ̀ tí a tán lórí ọgbà gbogbo ẹ̀ tó fi sọ pé à láàrin pé àfáàrí tó já fẹ́ẹ̀sì àti àwọn àfáàbú látàkìbò tí ẹ̀ ẹ̀rọ̀gbígbà tí tún dá tó gbà náà àwọn àfáàbú ń bẹ tí ò sí èméjì ń bẹ wọn ò dé tẹ̀lé olúwa ó bọnú náà sámúsámú ni wọ́n àti ìbá fi bàbírí bíbá fi sàdékìrì ìlàjà ìlàlà Muhammadu Rasulullah tó yẹ ká sáwọn tó yẹ kó ṣe ẹ̀kọ́ àwọn àbẹ̀ àwọn afi sáré wọ́n ti kà sí pé làwọn fi tó ń súnmọ́ lọ àwọn kanu àwọn kọ̀dìríyà bóòlù ti sáàbò tí wọ́n wọ́n wọ́n sun apèrè wọn jẹ́ máa fẹ́ sílẹ̀ wọ́n fọn gbogbo ẹ̀ wọ́n sì ní ìlànà fi tó fi ń súnmọ́ lọ ẹgbó ọlọ́run kó sàánú wa o. النبي صلى الله عليه وسلم يقول سبحان الله والحمد لله تملأ ما بين السماوات والأرض yóò kún gbogbo ní bẹ́lá àrin sánmà àtìlẹ̀ inú wáṣù kan inú àdíjì kan mẹ́zánù gan ọwà ń bẹ̀yìn pé òṣùn lámbébé yẹn ó fẹ̀júlé ayé àti sánmà lọ wàsọ̀láàtù núurú irun táǹkì ìmọ́lẹ̀ ní máa ṣe wàsọ́dáká gbogbo àánú sáráàtọ̀ bá ṣe yóò jẹ́rìí bí ọjọ́ ní àdìyàmù wàsọ́bùrù dìyà ohun sùúrù tó bá ṣe ìmọ́lẹ̀ ní ọjọ́ fún ọ wàlùkùrọ̀ àánú tó jẹ́ tó ń lọ́gà wà àlè ọ̀nà sọ́wà kùrán tó obìnrin kan sọ̀rọ̀ kan lẹ́ni dọ́mẹ́ta rẹ̀ kó tó lè bá àbẹ̀yàwó mọ́lọ sálámù sọ pẹ̀lú fámìlì wa ni ọ̀rọ̀ tó sì sọ ọ nílàpánú ẹ̀mí mi ọjọ́ kí n tó wò pé àyẹ̀ gbọ́dọ̀ improve nínú ìgbésí ayé kì í sáàbà kì í sí kan kì í sẹ́ńtọ́ mọ́ kí ó nígbà mo sì fẹ́ mọ́ lọ ní ẹ̀pẹ̀lẹ́ tó ń gan ẹ̀kọ́ àbẹ̀wò ẹ̀mọ́ máa tún mọ̀lẹ́bí lẹ́nu abẹ́mọ̀lẹ́bí ẹ̀yìn náà lẹ́ka nígbà tí yẹn nígbà tí yẹn fún yẹn ní ẹsẹ̀ burúkú bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n náà mẹ́dùn pé ọlọ́run pé ń gbọ́ ọlọ́run ní tó fẹ́ fi ṣe tó fi ní kọ́ wá látẹnu ẹ̀ yẹn gbọ́dọ̀ improve pẹ̀lú family ọ̀pọ̀lọpọ̀ wa ti neglect family ẹlòmí ọ̀mọ́ra wọn mọ́ bí wọ́n bá mọ àwọn mí àwọn ọmọ rẹ̀ kó sẹ́ mọ àwọn tó mọ tí wọ́n mọ yẹn àwọn tààtún láàtún kí tààtún fa tààtún ṣe wá sí sílà káàrù ló mọ̀lẹ́bí pọ̀ nínú lárí gbèsè nínú ọmọ mi lọ ságbé ní ó ti dè tó bá lórí ìyàwó bàbá oníyàwó oníyàwó kékeré bàbá ìyàwó kékeré bàbá gbogbo ìyàwó mẹ́fẹ̀ẹ́ bá ti kú <laughs> àwọn tí wọ́n kú kẹ́lẹ̀ tó bá bá sáfihàn àwọn ìjìnlẹ̀ kú àwọn ìtẹ́sí ìfúsájú gbogbo mẹ́ta náà bàbá ti jáwó kékeré bí ajé nígbà tí ìyìn ò jẹ́ kí wọ́n ṣe ti dáadáa pẹ̀lú fámìlì tí wọ́n mẹ́yìn kọ̀ọ̀kan inú ọmọ bàbá tó ń wá dàgbà lọ́kà sí pé ìyàwó bàbá inú ọjọ́ ẹ̀fẹ́ ìtọ́jọ́ yóò hàn kìfọ́ inú wa kà sí pé ìyàwó bàbá ẹ̀ẹ́dẹ́ ìkọwọ́ bóò ló ti wá fẹ́ mọ ọmọ ẹ̀yùn ọmọ ẹni tó sì ń wé ìkànnì wọn ń bẹ lẹ́kọ̀ọ́ àwọn mẹ́ta ń bẹ mádàmù ẹjọ́ ọmọ bí àdìgbèdẹ́ gbọ́dọ̀ tí a fẹ́ mọ ọmọ rẹ̀ so a níbi àkọọ́lẹ̀ kódà bó ti káàkì lásán láàmà ṣe pẹ̀pẹ̀ bàbá ẹ̀kọ́ sókè ọmọ tó bí ẹ̀tì yàrò sí ẹ̀kọ́ wọn ọmọ táwọn ẹni náà bí bọ́bá ti fẹ́ fẹ́ jùlọ pípa ẹ̀mú pípa mi lágbájá tó jẹ́ nàmbà wà ní ọmọ tiẹ̀ dáná

tẹ gbogbo ẹ̀tọ́ alábúlé wò tó ọ̀ká ọmọ ọmọ ọmọ rẹ̀ ọmọ àtọmọmọ rẹ̀ níwọ̀n bá ti jọ nígbà tí yẹn bá ti wà lẹ̀ ìjọba gáìdì wọn àtàn ah, ah, tọ́jú mọ̀lẹ́bí bóò ní tó fún wọn ọ̀rọ̀ tó dáa sálámọ̀ sí wọn àwọn àbúrò yín rèé o ah, ẹ̀gbọ́n rẹ̀ lélẹ́yẹ kankan o lè já ni wọ́n wà á ti tọ́jú àfúnra wọn tọ́jú wájú bọ́lù ṣe kùránì táǹkà yẹn ṣójà tó ń láka wá àlékà yóò máa jẹ́ ìgbé ọ àti kọ́ máa takọ̀ ní òmìnira ti yá o kúlù náà ti yẹ kọ́dú àdìsí ńlá àdìsí àti wọn kà dìbò dìbò ọ̀nà àgbẹ̀yìn náà wàwí àwọ̀yìn kúlù náà ti yẹ kọ́dú gbogbo yẹn pátápátá yóò máa jáde láàárọ̀ tó bá ti bí ó jáde láàárọ̀ ó ní mọ̀bí tí ń lọ ọ̀sán orí kìrìkì ẹ̀mí ọjà màláàjì báyìí lẹ́mí ọ̀nà omíyalé ni tí bàbá tó omíyalé mi mọ̀ ilé pápá tó tó mọ̀ ilé náà bí mọ̀ ìmí ọmọ lọ lómi tí bàbá tó gbé lómi ìmí ọmọ lọ gbó ìmí mọ̀ ilé náà lórí kìrìkì bẹ́ẹ̀ kí n ṣe ń bí náà ní ẹ̀ńsẹ̀ lamẹ́ríkà ní ẹ̀ńsẹ̀ London ní ẹ̀ńsẹ̀ Saudi ní ẹ̀ńsẹ̀ gbogbo àgbáyé paramọ́tà àdúgbò sáà yàwòrán rẹ̀ fún wa pé kó lù náà sì yẹ gbogbo gbogbo yẹn pátápátá ń jáde láàárọ̀ bàbá ìhun náà sọ̀rọ̀ ẹlòmí ọ gbéra rẹ̀ ta támù ìsìnkú ha yóò bá tútù lọ́rùn ẹ̀mí rẹ̀ yẹn àwọn ọmọ òbí kù ha àdúgbò gbéra ẹ̀ ta àwọn ọmọ òbí kù ha yẹ pé bàbá ìhùn náà sáhùn ẹlòmí ó gbéra ẹ̀ ta fàmú òbí kù ha yóò bá kó pàmò bá ntọ́ ọba torí ẹ̀jáde ńlé sí tọ́lọ́ wà mẹ́rin kódà bó ṣe òkèlè kan fẹ́ jẹ lọ́wọ́ lọ jọ jẹ́ wípé tọ́lọ́ ń wà pẹ̀lú rẹ̀ pé bí halali lọ́lọ́ o sì sọ ìwọ tọ́lọ́ lórí ẹ̀ tọ́ bá padà dé gbogbo òbífẹ́ tó gbé lọ gbàládà lórí ẹ̀ ó jèrè nìyẹn ó túkùn kú lọ́rùn ẹ̀mí rẹ̀ kú lọ́wọ́ ṣẹ̀tàn ṣùgbọ́n tó bá ti ní pé òfin tọ́lọ́run kò sí ń dọ́gbọ̀n ọ̀fẹ́ ìtọ́lọ́run ngbọ bá dé nìkan lọ́nà lọ́mọ tẹ̀tẹ̀ lẹ́yìn magiri wò afọ àkílẹ̀ tẹ ẹgbẹ́ tẹ ẹgbẹ́ kíkí ní kẹlẹ́ ní kẹlẹ́ ní ẹsẹ̀ ní ìsìn èyí tí kọ́fẹ́ lò ó yọ kàfi dẹ́rì ilẹ̀ náà ní fọ́ọ̀mù òbí fúnpa ọ̀gbẹ̀mí ara ẹ̀ lẹ̀ èyí kálukú bá ń torí èyí láàárọ̀ tí ń ṣe lójúmọ́ ọjáde ńlé ni ọwà nù lé ni títọ́lọ́m bẹ́ ń bẹ́ títọ́lọ́m bá ti wà ń bẹ́ gbogbo ògbésẹ̀ ló fi máa tí ọba ìtọ́lọ́n kankan bẹ̀ tọ́ọ̀rọ̀ pé ọlọ́run ah, ó ti sí àsìkò rẹ̀ lò tafẹ́ lò ní àdìsí oní ẹni pé àdínẹ́gbẹ̀ ọ̀sọ́lọ̀lá àyọ̀sọ́lá ó fi orin rẹ̀ fún wa pé mìzánù bẹ mìzánù tó yẹ pé wọ́n wọn iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ìgbàgbọ́ ni alhamdulillah tọba ti tẹ́mùlá olùmìzà yóò kún ní òsùn gbádi kọlọ̀nkọ́ gbà ní ìbádà fún agbègbè àwọn ìtara ti ń ṣe é àdísí mi tó wá lórí fáwọn iṣẹ́ Abu Darda lọ́gbà wá Umu Darda ọgbà alátọ̀dọ̀ Abu Darda ọwà nùsùn lónìí Tirmidhi Tirmidhi sọ pé àdísí hasanu sahih حديث صلى الله عليه وسلم كوزي في ابي درداء ان لو ولا تو عائشه رضي الله عنها اتي ابو هريره اتي انس اتي اسامه بن شريك ndo abena ni tu jola sala na ayo sala sofi ma shi um asqal fi mizan al mu'min yawm al qiyamah min kulli al min kulli al asad wa inna allaha la Allah akbar òṣì ọlọ́run ní kò sí ìkankan tó ní wéè tó ní òṣùwọ̀n tó lóòrìn lórí òṣùwọ̀n mọ́mì tó tó ìwà ìwà náà ní tókòrò láti àti ní pọ̀pọ̀ wa kò sí tí ó lóòrìn nínú òṣùwọ̀n tó tó ọwá ní wà iná láàá àlàyé gbogbo lè bá ṣẹlẹ̀ tàbí oní dájúdájú ọlọ́run bá kórìíra ó ń bàjẹ́ èèyàn àtẹ́ni tó ṣe yí pé àṣọ gbóòǹbẹ lẹ́nu ẹ̀ tó bá sọ̀rọ̀ sí ọba yìí ó délé ó tún mọ̀ rò ọbẹ̀ lè sùn ẹ̀kú yóò sì rò pé a kí lòun pẹ̀lú bóun yóò sì rò pé nǹkan rẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ bá sí ọ̀rọ̀ ṣe mọ́ ń wà àwọn Yorùbá náà máa sọ pé tá a bá ní bí èdè bá ṣe gùn láti dálẹ̀ èyàn ṣe gíní èyàn tó lé olùdarí tó tọ́wọ́kọ̀ wà lórí right two right hundred percent àti more than hundred percent bí o sì jẹ̀bi lẹ́bi hundred percent ṣùgbọ́n gbọ́dọ̀ fi gbọ́dọ̀ ọlọ́run tó sọ tó wí sí والكاظمين الجيظ والعافين عن الناس والله يحب المحسنين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عدة للمتقين الذين ينفقون في السراء الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين Ọlọ́run ni ẹ̀sà lápáǹtẹ̀ tètè ẹ lọ síbi àforíjì Ọlọ́run ẹ̀sẹ̀ alápáǹtẹ̀ tètè kẹ yára yára kẹ lọ síbi àforíjì Ọlọ́run wàjánà tí ẹlọ síbi àjánà tọ́lọ́run ọba àlékẹ́ ọlá àjánà tó ṣe wípé àrídò àsàmàwà àtúwàl àrùn ìdú rẹ̀ lásán bíi sánmà àtìlẹ̀ ní ní fífẹ̀ orí ìdájọ́ lè mú tẹ̀sí ọlọ́run pálíṣe ilẹ̀ fáwọn tí ẹ ní ìbẹ̀rù ọlọ́run inú sọ́rọ́ tó aláìmọ́ràn ayọ̀wá tàbí one thirty four rẹ̀ wọ́n sọ pé alladhina yunfiquna fi sarra'i wa dharra'i àwọn mùmínì òdodo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n ń bọ́ àforíjì ọlọ́run tọrọ òforíjì wọn iná làwọn tó lè pé yunfiquna fi sarra'i wa dharra'i gbàtí rọra bá ń bẹ fún wọn wọ́n náwó wọ́n sì ná wọ́n ṣe gbàyè sí wá dọ̀rọ̀ wọn ṣe fún wàlìkáàbì ní ìnàlùgáyì àwọn tó dẹ̀ pé wọn mọ̀ ń gbébìnú mi ọmọ ń gbébìnú mi ọlọ́run wá sọ ìbínú dókèlè nígbà tó ọba bínú tó ọmọ àpẹ ọlọ́run ní ọ̀sán lẹ́sàn wàlìkáàbì ní ìnàlùgáyì àwọn tó dẹ̀ pé wọn mọ̀ ń gbébìnú mi wàlàáfì ìlànà ìnáàtì àwọn tí a máa ń sàmójúkú fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn yẹn náà ní àrídí àmójúkú tọ́lọ́run wallahu yuhibbul muhsinin ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ó nífẹ̀ẹ́ gbogbo ẹ̀ tí bá ti dáadáa. tí túmọ̀ sí pé èèyàn ọgbọ́dọ̀ jẹ́ sọ ibùdókàdì ẹ̀tọ́ yìí pé yọ mọ àwọn rẹ̀ ó mú àwọn rẹ̀ ó mú àwọn yorùbá máa ń pè ní ẹlẹ́nu bíbẹ́ àti abẹ́láwọn ẹnu ẹ̀bẹ́ pọ̀ ó mú bí abẹ́fẹ́lẹ́ ni ẹmọ́ ti ṣe ìtàn yóò ti gún yín gbogbo ó jẹ́ ìlé lára ọwọ́ ọmọ àbàdàn pọ̀ náà sànú ni èébú pọ̀ <laughs> ẹgbẹ́ ìgbẹ́rí bàbá jẹ́ ní kọ́bọ̀dù àtọ̀ kọ́bọ̀dù ọ̀rọ̀ bẹ́ẹ̀ <laughs> náà kọ́lọ̀kọ́ sànú wa ọ̀ ẹ̀rí nìyẹn lórí pé iṣẹ́ wọn gbé sórí òsànjọ́ ìgbàlẹ̀ kìyàmà so pẹ̀lú ògùn ọlọ́run gbọ́ba jẹ lọ́la á tún máa bá lọ lórí wípé ọlọ́run bá lè sọlá yóò wọn yóò ṣe òṣùwọ̀n fún àwọn kákàdá táwọn mọ̀láìkà náà gbélé bẹ̀ so á mú ẹ̀rí rẹ̀ wá lẹ́gbàá náà ẹ̀rí lórí ẹ̀rí lórí wípé ọlọ́run bá lè sọlá yóò wọn àwọn òṣìṣẹ́ náà wọn bá tá a gbé ọlọ́run tó wúlò fún wa o ọlọ́run mọ̀ sí alẹ́ lẹ́nu lásán o ọlọ́run mọ̀ sí alẹ́ lẹ́nu lásán o ìmọ̀ àwọn ọlọ́run mọ̀ jẹ́ ọjọ́ba o bí ọjọ́ ìmọ̀ tí ó ní lápá dáadáa nínú ìgbésí ayé wa yóò dẹ̀ sí àmọ̀ ẹ wíla wíwu bó bá náà ti gbọ́ ká gbìyànjú lórí ọlọ́run fún okun gbogbo wa lọ́wọ́ o náà fáànù اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزرنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا